الله الحمد لله رب العالمين صلوات الله وسلامه على رسوله النبي الأمي صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته Ibu Muhammad, waktu ini bàtà náà tí o bá ti bẹ́ẹ̀ fún wa kò sí nǹkan kankan tá a lè ṣe fọlọ́wọ́n bá àti kú àti ààyè àti kásán àti kájí àti gbogbo ètò gbogbo ẹ̀dá ọwọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ti fi ti àdáwọ̀ gbogbo àwọn ẹ̀dá ti ń bẹ láyé kíkó ẹni tó kú kó lè jẹ́ mọ̀fẹ́ni tó kú òun náà lọ́wọ́ àwọn àlejò ọlá gbogbo ikú àti àyè ìmọ̀ wá àti ìdáwà òní. tí wọ́n á fún àwa ní àǹfààní ká máa lo ìgbẹ̀mí ayé lórí ìta tó wà ká ìdá àbàjẹ́ ọ̀nà fún wa. àrí pé tẹni tó ti lọ àwa náà máa rò pé wọ́n máa ti kọ́ sódì jù fún un bẹ́ẹ̀ náà ló máa lọ kọ́kọ́ sódì jù fáwa náà. ìsìn tọ́lọ́mọ́ fẹ́fẹ́ lọ́ọ́ fi balẹ̀ rẹ̀ kọ́ lọ́kùnrin bàbá abẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ tó wá ṣiṣẹ́ pé ó ṣàlàyé ẹ̀sìn fún wa ìgbà sójú ọ̀nà tó lórí ilé ìrọ̀bà àti àwọn aráàlú wọn àwọn òṣìṣẹ́ àwọn sàbẹ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ti kí àwọn àti òkú òṣìṣẹ́ lánàá wọn olùdarí àtàkùn sílẹ̀ wọn àti òṣìṣẹ́ lójú àlùkìyà ọlọ́pàá sí àwọn àmì kọ́sáwá náà ní kan náà tó tẹ̀lé lánàá wọn olùdarí sọ́ọ̀lì ìjọba ẹ̀ka ìlú wọn. òní sábà sábà lẹ́yìn ìdíje ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù ṣàǹbáyé ní fourteen forty one ìjírọ̀ nàbí sallallahu alaihi wa alihi wasallam. ní ìtẹ̀síwájú nínú tíra alìjáàmì àlùfààrí ìdòlè àsìkílẹ̀ tó lè jí ibà tí alẹ́ níta níta ní ìdáǹkà ní masiru náwà ní àgbègbè sẹ́yìn nílùú sẹ́yìn. ojú ọ̀nà ilé ẹ̀kọ́ màdínní ogójì náà láti ń bá wá ojú ọ̀nà èyí tí ń sọ nípa gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ń sọ nípa ìlú tí àwọn tí wọ́n ń ṣe ìwà mọ̀nàfìkì wọn ọ̀fẹ́ gbé ìdájọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ti ọ̀dọ̀ ti ṣe ẹ̀sọ́ lọ́wọ́ àwọn àyọ̀sọ̀lọ́. ọlọ́run ti ọlá rẹ̀ bẹ́ẹ̀ lọ́dún wá sọ fún wa àwọn àgbègbè láti ní ṣe ọ̀rọ̀ لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون سورة البقرة الآية الحادية عشر ọlọ́run tó bá sọ fún ọ pé má balẹ̀ jẹ́ má ẹ má jẹ́ òkèlè jẹ́ gbogbo tí ọ̀dà ilé jìnnà sílẹ̀ ẹ má ṣe dáadáa sórí rẹ̀ wọ́n má sọ pé dáadáa ju àwa àwọn èso òkèlè jẹ́ ọ ẹni rere ẹni dáadáa òun náà ni wá. اشرح هذه الآية وما الذي تريده وبين مناسبتها للباب sàlàyé áyà yìí fún wa ìbéèrè tó jáde níbẹ̀ nìyẹn kìsì láyà yìí kí láǹfààní tó fún wa kílẹ̀ pọ̀tọ̀pọ̀ wa kò tún wá sí àlàyé ìbátan áyà yìí sí ojú ọ̀nà tá a kà lọ́wọ́. يقول الله تعالى ọlọ́run bọ́ba dẹ́dà ọba tí ó dá wa tó ń tọ́ wa tó ń kẹ́ wa tó ń kẹ́ wa tó ń rè wa tó sì dá wa fún jọ́sìn rẹ̀ ọlọ́run bá ti ọlá إذا قيل للمنافقين wọ́n bá ń sọ fáwọn ọ̀sọ̀bẹ pẹ̀lú àwọn alágbàbà ń kéde èèyàn àwọn tó tó wọn gbé nìkan sì yí sọ tí wọ́n bá sọ fún ọ pé lánàá sì lò fi hàn ẹ má balẹ̀ jẹ́ ẹ má balẹ̀ jẹ́ torí wọn tẹ́ ń wó ìwà balẹ̀ jẹ́ ni ẹ̀yìn ẹni tọ́ ẹ̀yìn náà tó ní kẹ́mi ti bíbà ọ̀tọ̀ lójú kẹ́mi padì ẹni yìí ọ̀tọ̀ tọ̀ àwọn ròyìn sẹ́ni ilé wọ́n rò pẹ̀lú ìgbìmọ̀ yìí tán wọn padà wá ní bíyà ah, ìwà àbàjẹ́ lè tẹ̀ wí torí pé ọ̀tọ̀ ní ti ń bẹ nínú yín ọ̀tọ̀ ní tẹ̀ sọ síta ẹ má balẹ̀ jẹ́ máa wọ wọn bá sọ bẹ́ẹ̀ fún ọmọ náà fífi pé ẹ má balẹ̀ jẹ́ máa bìmá àná làtà àtàwọn òbí lọ ìwà àbàjẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ń dáko yẹ sọ́ra ẹ̀já wọn bẹ́ẹ̀ o lè anamani afọlọ́ àfẹ́ ẹtí tẹlọ́n lórí ilẹ̀ àwọn amára bẹ̀ máa sí àtẹlẹ́ tàbá pàtẹ tó kéèyàn máa tẹlọ́n ọba lórí ilẹ̀ ọlọ́run wàkọ́lẹ̀ áfúgbàdà fi àròsí ó ti dábàá jẹ kalẹ̀ sórí ilẹ̀ onítọ́lọ́ ọ̀fẹ́ bọ́ sẹlẹ̀ lórí ilẹ̀ nínú òun náà ní ìdòwún ṣe yẹn lè hánà sọlá àròsí torí pé dájájú pẹ̀lú dídá ilẹ̀ dídá ilẹ̀ wọ̀n sàmà àti sàmà. إنما يكون بطاعة الله ورسوله يوم وايف الوجتة لله أسأل الله كتابه àti títẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ìyẹn títẹ̀lé àti òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú rẹ̀ ilẹ̀ bíi má ìdá sọ́mà náà bíi dáa bí ẹ̀ tẹ̀lé àti ọlọ́run. ẹ̀yà rí i pé tá a bá ń kúrò pé sọ́mà dáa àwọn tí ń bẹ́ sọ́mà dáa màláíkà àgbọ̀ tọ́dọ̀ tẹ̀lé tọ́lọ́run ni àwọn mú àfẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fẹ́ torí kọ́lọ́ لا يعصون الله ما أمرهم أو يسمع السلام بأن الله بابعهم ويفعلون ما يؤمرون ثم نوسي ونوسي ثم وعدا وإلى نا من إذا تم ذلك إلى بما جعله لم صفي ولا تفسدوا في الأرض بعد إصلاحها ثم قال جمع المسألة يسوي للين كتلو في سيادة سيدنا طب إما سيطلون إتالي طلون هنا نيجي sánmà àtìlẹ̀ ọ̀dà òun náà sì ni yóò jẹ́ kí méjèèjì tó wúlò bákan náà ìwà tẹ̀lé tí òjíṣẹ́ rẹ̀ sọ́la sọ́la jẹ́ sábà méjì dáadé àti sánmà. kọ́ọ̀nù ìgbà tí wọ́n bá ń sọ báyìí fún amúnájì kíkí àní ẹ má balẹ̀ jẹ́ má má wọ àdáran ìwà àbàjẹ́ sórílẹ̀ amúnájì kí wọ́n sọ pé iná náà ń máa ha ọ̀la ọ̀la ọ̀la afẹ́ máa jẹ afẹ́ máa dọ́gbọ́n afẹ́ máa wà yínike láti lò láàrin ìjọ méjèèjì ni láàrin àwọn mòmìnì olùgbàgbọ́ òdodo àti láàrin àbúrákì láti wá wọ́n àná bá a ti fẹ́ ṣàtúnṣe láàrin wọn bí ẹ ṣe lè sáà ti agbódegbà wọn ó mùsùlùmí sáà tún ṣàgbódegbà ó kékeré àwọn wọ́n náà kùn ṣe láàrin wọn. torí ẹ̀ làwọn fi wójú lọ́dọ̀ ẹ̀ kíní àwọn bí wọ́n lọ́dọ̀ ẹnì kejì ẹni yín là ṣe o ẹ̀yin gbèbèrè ẹni yín là ṣe o ẹ̀yin mọ̀mìnì pé àwọn fẹ́ẹ́ fi fún ṣàtúnṣe láàrin wọn àtúnṣe oníbẹ tí àwọn ọ̀daràn yẹn fẹ́ẹ́ ṣe àtúnṣe oníbẹ lọ́wọ́ ọ̀daràn torí pé tí ọba jẹ́ pé àtúnṣe bá ń bẹ lọ́wọ́ ọ̀daràn ni ara rẹ̀ ní ìbá kọ́kọ́ fi túnṣe torí kò sẹ́ni tó wùdájú pé kò mọ̀ ọjọ́ dára. yàtọ̀ sí àtúnṣe olúwa ń bẹ láàrin olùgbàgbọ́ òdodo tí kò fa àtúnṣe òní bẹ́ẹ̀ táwọn òfin pé masha allah iṣẹ́ táwọn yìí ṣe iṣẹ́ tó wúlò tó yá yìí tó dára subhanallah ọjọ́ wọn ní kálukú wa wọ́n jẹ́ àti agbódegbà fún àwọn kèfèrí ọlọ́tí ọlárẹ́ká jùlọ ọ̀fẹ́ kí á ti agbódegbà fún kèfèrí rárá torí ẹ̀tọ́ bá ń béèrè lọ́wọ́ wọn wípé ní wọn bá béèrè lọ́wọ́ tó ń kọ wọn pé ẹ má ti balẹ̀ jẹ́ má wọn dáadájú àwa àwa tẹ rí alákòóso rẹ òun náà la jẹ wọn lọ alákòóso làwọn jẹ ọlọ́wọ́ bá fi ọlọ́rẹ̀ dàbí lọ ojú ìrọ̀ bí àwọn ọmọ ẹ̀rọ ìgbìmọ̀ ìrọ̀ wọn kì í ṣe alákòóso. bákan náà wọ́n tún fi ìlú náà ayé ìrìn àǹfààní tó fún wa òun náà ni ájákùnrin fìrọ́ọ̀rì bí àkùwá lè áfíríkà wá kama gba ẹ̀san pẹ̀lú ọ̀rọ̀ kama gba ẹ̀san pẹ̀lú ọ̀rọ̀ táwọn onífẹ̀ẹ́nu tí wọ́n bá ń sọ àwọn onífẹ̀ẹ́nu tí wọ́n tẹ̀lé tọ́lọ́ tí wọ́n tẹ̀lé tí a ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn tó ń sọ àwọn gbọ́dọ̀ gba ẹ̀san jẹ́ pẹ̀lú rẹ̀ ìjọ yà sọ fún wa ni ẹ̀. wàá nya ìdòkúrò kàkà àti pé gbogbo yòrò yòrò ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn kama tẹ̀lé kódà kó kó ọ̀tọ̀ kó kó àmọ́lé yìí kó kó ẹwà báwọn ọmọ àgbọ̀rọ̀ tẹ̀lé. bákan náà wọ́n tàdé mìíràn kò fi rọ́ọ̀rì bẹ̀rù ọ̀yì wọn àlàmì ẹ̀kọ́ àlà màṣàkálàṣe káàkiri dẹ̀lílu ní kìtàbí àwòsànnà. àti pé a gbọ́dọ̀ lọ́ọ́ gba ìtànjẹ ká sì wá ìṣọ́ra kó o ní lè gbígba ìgbà ìtànjẹ pẹ̀lú òròrí ẹnìkan ní gbogbo ìròrí tó bá jẹ́ ike kọ̀ bá ti sí ẹ̀rí kan tó lálàáfíà tí ó fi ọ̀rọ̀ yẹn múlẹ̀ bóyá nu tíra ọlọ́run àbí nu súnà ní sọlá tọ̀rọ̀ yẹn ọba ti lálàáfíà fún rẹ̀ jẹ́pẹ́ ta fi wá mọ̀kọ́ lálàáfíà òun náà ni ẹ̀rí tó wá nínú tíra ọlọ́run àti ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ nu súnà ní sọlá ìsọlá tí ìbá ti ti bẹ́ẹ̀ gbogbo àwọn ìròrí kíròrí àfi sílẹ̀ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ tó wó fi hàn tó sọ̀rọ̀ ẹ̀dá mi kílẹ̀ rí ẹ̀jẹ̀ ti sọ pé kò sí ẹ̀kọ́ ṣe ni àá tẹ́lẹ̀ iná tó kù káṣẹ̀ rí mọ̀nà ó kù káṣẹ̀ rí kí sọ̀rọ̀ abáyé lọ́rọ̀ ẹ̀sìn ti wáyé ẹ̀ ní ẹ̀bá dé náà àwọn ìròyìn míì tí wọ́n ń pè lẹ́sìn ìró gbogbo ìtẹ́ǹtọ́ yìí ó wúlò bẹ́ẹ̀ àmọ́ níbí báyìí kí lọ́lọ́run sọ̀rọ̀ àwọn àti ń lo gbèsè ayé kí lóun àdéhùn sọ́lọ́ sọ òun náà lè tó gbèsè ayé tiwa bákan náà ìjà àwọn tó ọmọ tó gbé àṣedànù òun náà ni yóò ṣe. wọ́n mú ní sábàtò ní àyà tó lè bá a. ìbátan àyà yìí tí ojú ọ̀nà tá a ń ká lọ́wọ́ anàtàhákùmá ìlà ọ̀rọ̀ ìlà wọ́sùn náà tọrọ sóòlè. ìmọ̀gbé ìdájọ́ lọ sọ́dọ̀ ẹ̀ tó yàtọ̀ sọ́lọ̀ àti ìmọ̀gbé ìdájọ́ lọ sọ́dọ̀ ẹ̀ tó yàtọ̀ sí anẹ́kù sọ́lọ̀m èyí ògbé ìdájọ́ lọ sínú bí ọlọ́run àti sọ́nà ní sọ́lọ̀m ìmọ̀ ti bẹ́ẹ̀ min àmàlẹ̀ mùnàfíkì ìdí àwọn sọ̀rọ̀ ẹ̀sìn ìlú ní fẹ́kẹ̀ẹ́ oníkẹ́kẹ́ fi súnà ní sọ́lá kẹ́kẹ́ yẹn ju àwọn ìfẹ́ láàrin wọn. wọ́mínà ìfúnná ní ìfẹ́ àrùn bákan náà nínú bíbá lè jẹ́ ló sí wà wọ́mínà ìfúnná lè tọ̀ ọ́ ìṣìgbà kàmí ìtọ́jú sí ọlọ́run olùdájọ́ òun náà ní irú òṣèlú bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ìlẹ̀kí ọlá tó sì ti kọ̀ọ̀kẹ́ ní àtẹnìkọ̀ kan wà wípé ká jìnà sí so aláti jìnà sí irú òṣèlú bẹ́ẹ̀ kí Allah subhanahu wa ta'ala ó dá ti wá nìkan nínú àwọn tó ṣe pé yóò jẹ́ olóríire tí ó tẹ̀lé lánàá òfin ìsìn ọlọ́run bá dáadáa ó má kí wá sínú àwọn òbí lè jẹ́ هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحان الله وبحمده اشهد ان لا اله الا الله